الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الكتاب من الله لا ريب فيه فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم سوى على العرش ما لكم من دونه من وليج ولا شفيع ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون ذلك عاد عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي بقف ولو أبا الحمد لله لله في الخلق ما اختارت مشيئته ọba tó já sí pé àrà tó bá wùn ún ni ó máa fi àwẹ́ ẹrù rẹ̀ dá. lílàdì fílọ́kọ́lìkì máa fẹ̀ tábọ́ tí máa ṣe àtúkò. mo ṣe ṣe mí yóò wùn mí mo fẹ́ padà lọ bá kókó tún mi dá kò sí nínú ètò ọlọ́run láàrin àwẹ̀ dá rẹ̀. lílàdì fílọ́kọ́lìkì máa fẹ̀ tábọ́ tí máa ṣe àtúkò. èdè tí mo sọ yìí kọ́ mi kó jẹ́ dé abínibí mi ìtọ́lọ́ khayru illa alladhi ikhtarahu Allah. orílẹ̀-èdè tó wà ń bí ẹ nínú bí kójọ́ mọ́ orílẹ̀-èdè bòmí ibi tọ́lọ̀ wọn bá dá ẹ sí nìyẹn. wala khayru illa alladhi ikhtarahu Allah. bí tọ́lọ̀ wọn bá dá ní sí nìyẹn máa ń gbà orí kọ́ ló ń dá níbi kì í ṣe ọlọ́wọ́n ọba yorùbá ló ní gbólóhùn ibi orí dá ní sílà ń gbé orí kọ́ ló ń dá wa ọlọ́wọ́n ọba ló dá wa. ìdá àkọ́tọ́ wọn ọ̀gùn fásitì fílímù lè kọ́ dé ọ̀dì yìí. tọ́lọ̀ bá ti wá dá nǹkan kan mọ́ ẹ àbójẹ́ síbì kan àbójẹ́ ọ̀rọ̀ ẹbá kan. ìdákọ̀ọ́dọ́ lọ́sùn fásitì ọ̀sùnlẹ́mìlẹ̀ kò dé wọn ti hí. ọdọ ya gbà fọlọ ń kó juwọ́lẹ̀ kó gba kó túpẹ̀ tiẹ̀. fásitìlẹ́mìlẹ̀ kò dé wọn ti hí. àti wọ́n rí tí wọ́n rò pé kò tẹ́ lọ́rùn yìí ẹlòmíín jẹ́ ẹranko náà ní ro tiẹ̀. fásitìlẹ́mìlẹ̀ kò dé wọn ti hí. orí sọ́lọ́ ń ṣe fún wọ́n tí الله فاستسلم لقدرته ọ́fíìsì tí wọ́n wà tí ò tẹ́ lọ́rùn yẹn àwọn kan lọ́bì pa àwọn náà fẹ́ kí wọ́n pòsà wá síbẹ̀ yẹn. pásítẹ̀ fílímù lè kọ́ òde wà dé. àlàáfíà ti ẹ̀wà láàrẹ̀ yí àwọn kan jẹ̀nà káwọn ní. máa lè múrí ní ìlà ìlà tó ń fi máa kọ̀dọ̀ lọ́bù.

ọgbogbo ní kálukú ṣe fẹ́rin láyé ìgbàta bá jásẹ̀ sí ojú ọ̀nà làwọn máa rò pé bíbá ìlàfẹ́ já sí ọlọ́nu mọ́bí ń lọ. Allah. Tajiril umuru alama qaddara Allah. Fẹ́ gbogbo ní àjọ wa yẹn náà àti tó ti mọ́ wa níní nínú ẹ̀ àti tí ò tẹwa lọ́rùn sí tó fi jẹ́ kí Ramadan tó dín yìí kò ṣojú wa a tó ti ń bá lọ díẹ̀díẹ̀ náà rí tílẹ̀ bá tún ṣí ní kò di mẹ́fà Allahu akbar kabira ẹgbẹ́ta bẹ̀rẹ̀ bí àárọ̀ àná olú ti ń lọ díẹ̀díẹ̀ yìí ọlọ́njọ́ ìta ti gbà nínú ẹ̀jọ́ gbà o fi ọlọ́run ṣàmójú kúrò fún wa ní irú eléyàn ètò kù tàtúfẹ́ gbà yìí ṣe ní rọrùn fún ajá rí gbà ní rọrùn kò dẹ̀ gba ogbò jọsìn wa nínú ẹ̀ náà ní ìbádà fún wa wọ́n dẹ̀lú wa láyà ọlọ́run bàkọ́wù kí a fi òyí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Bàkọ́ òkè fi Ramadan máa ń hàn wọ́n fọ́rí sọ́tún. Gbogbo èèyàn kọ́ ló nírú àǹfààní bẹ́ẹ̀ o. Àwọn míì náà fẹ́ jẹ́ Mùsùlùmí, Rùbámọ̀ Yawaddu alladhina kafaru law Mùsùlùmí ọlọ́run bá ní o máa sábà àwọn ẹlòmí tí kìí ṣe mùsùlùmí tí kò láti ọmọ kàfí ọmọdọ́nà kí àti ẹṣẹ́ kù ká máa gba opportunity ńlá ni o àti fọ́kítẹ̀ ní múhà kùláyà omi ìwọlé ìlàjì

mẹ́ṣọ̀ pọ̀ ń kí gbogbo oorun lásìkò kò dẹ̀ máa kí níjọ mọ́ pàápàá jùlọ ọ̀wọ́ tó jọ́kùnrin má ṣeré o. kúlà ọkọ̀ ti sọ̀láàtì sọ̀láàtà ha. gbogbo oorun ẹ bó ṣe tọ́ lákòókò tó yẹ má fi rùn ráre. ìkẹfẹ́ ọdí wáyé ìyá ìsún náà ọ̀rọ̀ tó kó ṣàkárù sọ̀báhìn bẹ́ẹ̀. kẹfẹ́ ọ̀sìn àbíkárí. jẹ́ka sáró ẹ pọ̀ gan. wàyí ṣíyá ìsọ̀rọ̀ nàbí. ọmọ tó dẹ̀ ní ṣe pẹ̀lú àwọn nàwáfíìn náà dùhá ní máa ṣe kòkòrò kórè kò. làyálì yìí akitiri bí nàwáfíìn lè kọ́ ìmọ̀ ọ́. gbogbo òru ẹ máa mẹ́sọ̀ kó tún dìde ń bẹ̀ ó tún ṣàjọ ọ̀nbí ọlọ́run. akitiri bí nàwáfíìn lè kọ́ ìmọ̀ ọ́. pàápàá jùlọ ìdá mẹ́ta قائما Ọ̀pára mi ti jẹ́ kámọ̀ ìgbẹ́ ọlọ́wọ́ máa sọ kalẹ̀ sí sọ́mọ̀ táyé ní ìdámẹ́ta òru lójoojúmọ́, má jẹ́ káwọn ọjọ́ ẹ máa bọ́ ọmọ ẹ lọ́wọ́ lójoojúmọ́. Àti bírí bí náà wá fi lè kọ́ ìmọ̀ ooo. Máa rí hánì, àbúdọ̀ lọ fẹ́ ìrántí. Ìlà wájú Bákanáà nínú tí kò tún mójútó nínú Ramadan yìí, ó ti jó ṣe Al-Qur'an tọ́lọ sọ fún akpé ṣáhùrù Ramadan alladhi unzila fihi al-Qur'an. Hudan lin-nasi wa bayyinatin minal huda wal furqan. ní oṣù alkùránì lóṣù rọmọdọ́nù àpán bó ṣe rí náà lọ́nà ọba ṣe pé fún wa. ìdáwà tí kálíkùrí àná àbúdọ́nù ìrántí yìí. ìdáwà alkùránì nínú oṣù yìí ó fi jẹ́ kan oṣù yìí. ó dẹ̀ jẹ́ kan tẹ̀ ẹ́ bó ṣe lè wù kó ní lọ́wọ́ tó. fàjúdí wà sàkín. má jẹ́ kí ètò ọ̀nà jẹ́ lójú túbọ̀ máa ná sí. fàjúdí wà sàkín. wọn bá tí wọn náà bá wá ní tí ò bá pọ̀ máa ná nínú àìsí ìpọ̀ yẹn náà kó máa sọ pọ́ lọ mo fẹ́ kó pọ̀. fàjúdí wà sàkín. tọrẹ tọrẹ lọ́pọ̀lọpọ̀ nínú. wà á máa inna Allahu khaliqu ummati. wọ́n sọ àkàrẹ̀ tí a bá ń ṣe kí n ṣàṣe ìdájọ́. inna Allahu khaliqu ummati. bá a ṣe ń ṣe sàn sọ pé kò ṣe ìyá àti ìdànù kọ́ bẹ́ẹ̀ náà látún bí ọlọ́run pé gbà lọ́wọ́ wa o má jẹ́ kí n tó ń ṣe jù ẹ lójú pá tí mo fi fi panú látàárọ̀ ọlọ́run wá náà ò kí ni kájọ̀ kí ló wá fẹ́ ṣe fájọ̀ sán ó lè lóhun ò o

kó túbọ̀ ṣe àlékún ìfẹsẹ̀ nílẹ̀ wa lójú ọ̀nà sí ìfún wa kó má jẹ́ kí ṣe tọ́ọ̀ní ráyè jẹ ìṣòro mọ́ wa lójú kó jẹ́ ká lè dúró dédé kó dẹ̀ fún wa ní rísíkù halal rítọ́rọ̀ ń bá tó kẹ́ ni pẹ̀lú bíbà ṣírí tó fowó kẹ́yàn tó fàṣírí bíbò yìí tó fi ṣe ni lọ́ṣọ́ọ́ a náà fi ní òṣè òṣè ṣàdínì òṣì ó dá kọ́nàkó jọ kó má bẹ̀wẹ̀ rẹ̀ fún wa o kó má fi ṣàdánwò fún wa o kó fún wa nẹ́bí kò kó wá jẹ́ halal tó bá wá fún wa tán kó wá rọ kan wa láti lè fi ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí tó bá dé ẹ̀dá bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi tí kìí sí ṣe tẹ́lẹ̀ láìdá torí ẹ̀kẹ́ tó mọ̀wọ̀ èèyàn ẹkọ́kọ́ wọ́bá òní pọ́kẹ̀tì ẹ̀ ṣe rí ṣolówó lọ́wọ́ tẹbá ti mọ́ lẹ́bù ẹ̀ abájọ tó ṣe rọra ń yọ ṣe ẹjẹ́ gbówó dé àgbègbà náà lẹ máa mọrú èèyàn tó yà rí ni èèyàn ìnàlẹ́ owó tó máa wá mú wa ṣègbẹ́rù parí tó máa máa mú wa balẹ̀ jẹ́ huwakiwa àfẹ́rú bí ọlọ́run. ìta máa ní tó máa wá jẹ́ ká túbọ̀ súnmọ́ ọlọ́run bá sí dáadáa kádẹ̀ tó rí dáadáa ṣe láàárín àwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ wa irú bíbà yìí irú owó bẹ́ẹ̀ là ń fẹ́ má fún wa ní ìtumọ̀ sọwádọ̀ tá àwọ̀ ọlọ́run torípé ń tó fi ròyìn owó ọlá ọrọ̀ akẹ́lẹ́wà káàbọ̀ sí ìjókòó tafsiru ti ọdún yìí tọ́jú ìní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nítorí àwọn oríṣiríṣi àwọn ètò tó ti gbáwájú tó fi wá fà ta fi ní ká bẹ̀rẹ̀ lónìí ta tó fún wa yìí ni tí

tí wọ́n bá rò ẹ̀ntí tóbi ọlọ́run bá fún wọn. iná máa yí omínú bí ayá àti nàlàbí na ìdájọ́ kírò bí ha kọ̀rọ̀ sọ̀jádá kọ̀rọ̀ sọ̀jádá wọ́n bàbá bí hàmdì rọ́bìnrin wọ́n láyé sákìbí o. ayẹlẹ náà ni ayẹlẹ kẹẹ̀dógún ayà 15 nínú sọ́rọ̀ yìí Ọlọ́run ròyìn àwọn olùgbàgbọ́ òdodo. Nàmá yóò mínú bí áyà àdìnà. Ọlọ́run àwọn tí wọ́n nígbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ àwọn ọlọ́run, àwọn àmì àwọn ọlọ́run, àwọn àrà táwọn ọlọ́run dá sáyé. Àlàbìnà ìdájú kírù bí ha. Àwọn náà làwọn tó já sí pé ńgbà tó bá ti mẹ́ṣàn àwọn táwọn ọlọ́run ọba wọn. Àbábàṣó bí hàmdì rọ́bì hìm. A máa wá ṣẹ̀yìn ọlọ́run ọba wọn yẹn lọ bẹ́ẹ̀. Ọlọ́run kábíyèsí rẹ̀ ò subhanallah wa bihamdi subhanallah al-azim. Wa hum la yastakbirun. Ọlọ́run ní la yastakbirun. Wọ́n kí máa ń ṣe gírímọ́ káì wọ́n ń ṣe gbéraga. Wọ́n ń ṣe mọ́tòmọ́tò wọn ríra wọn. Wọ́n rẹra wọn lẹ̀ fọ́lọ́. tó máa ń rẹ̀ ìyí apẹ́yàn sílẹ̀ tó máa ń sọ ní dẹni tó wà humble tó máa ń sọ ní dẹni tí ó ní àpọ́nlé lára tó ní tìjú tó níwà rẹ̀ lẹ̀ òun náà ní kí ẹn kọ́kọ́ rẹ̀ ra rẹ̀ ẹ̀lẹ̀ fọ́lọ́n kankan lọ́dọ̀ ọlọ́run tó ní òun ẹni ti ìpátá bá ti rí yàn tó bá ti jẹ́ onígbèraga onígánagánà ẹkẹ́ sí bá òdó ṣe rí sọ́lọ̀n tó dá ẹni tó bá jọra rẹ̀ lójú tó ríra rẹ̀ kó ń jẹ́ bá kan àwọn náà ma ń sáábà yapa ọlọ́run ọba tó ma ti ríra ní rí pé ẹni ma máa fẹ́ra mi kanlẹ̀ fi orí ti mi kanlẹ̀ pé mi ìgbéraga ìbìtú ti bẹ̀rẹ̀ ní ẹ̀ tó bá ti kọ́kọ́ sí sọ́lọ̀ tó já. yóò mínú bí ayá ti na lẹ́bí na ìdádókì òbí ha àkọrò èso ṣàdá wàbàbàrò bí hamdi rọ́bìhìm wọ́n láyé sẹ́kìbìrò. tó bá ti bẹ̀rẹ̀ wa gbéraga ìsọ́lọ̀ ọbẹ̀ ìtó kan náà ni kó wá bẹ̀rẹ̀ sí ṣísàmẹ̀dẹ̀gbẹ́ ẹnu èèyàn kọ̀ọ̀kọ̀ ò ní jọ lójú kò sọ̀rọ̀ tí ò ní tẹnu ẹ̀ jáde kò síwà tí ò ní lè hù kò síṣe sí tí ò ní lè ṣe àyà máa pàtì pé ó bàjẹ́ ó ní ìgbéraga gbogbo èèyàn ló jù lọ jọra ẹ̀ lójú gan bó ṣe wà yẹn kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí bó ṣe wà yẹn ẹni kọ́kọ́ lè bá sọ̀rọ̀ oníkàlùkù ti pàtì ẹ pé bó ló ti ń bá bọ̀ ọ̀dọ́ bá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ kó tó wá ẹ̀sẹ́ndì ṣe sí sódà àwọn ẹ̀dẹ́gbẹ̀ ṣùgbọ́n olùpáyà ọlọ́run olùsílọ́run tó bá tẹ́rẹ ra rẹ̀ ilẹ̀ fọ́lọ́run ra rẹ̀ ilẹ̀ fáwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ tọ́lọ̀wọ́n bá fi bínú sí ṣètọ́lì kò jù bẹ́ẹ̀ náà lọ. tọ́lọ̀wọ́n bínú sí ìyàn lórí ayé ó bínú sí ṣètọ́lì lórí ilẹ̀ ayé yìí nígbàtọ́lọ́wọ́n bá fi lè kúrò láàrin àwọn ẹni eréjọ́ kí ní àná ìgbéraga ni ó àbá wọ̀sẹ́kìbàrọ̀ ọlọ́wọ́ ni ó kọ̀ jálẹ̀ kò ṣe ń ta ní kò ṣe. Wàzàjádá ìmàlá ìkà tó kú ni gbogbo àwọn Adam gbogbo wọn ni wọ́n bá òkun. Ìbìlísù tó ń kí ń ṣe màlẹ́kà tó jáde jọ̀nú tàkàn ní gbogbo láwùjọ àwọn èèyàn, láwùjọ àwọn màlẹ́kà ọmọ ọlọ́run. Òun ló wá jo iye ọmọ àtòkò Ọlọ́run nìkan ṣó ló ya kèfèrí ló ya láìgbọ́nà ló ya láìmórí. Ìsẹ́kìbárọ̀. Ẹgbọ́n tọ́lọ́ ìsẹ́kìbárọ̀. Ọkà náà mìíràn lè káfí ọlọ́run ó ṣègbéraga قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين Ọlọ́run tó wá ń bèèrè lọ́wọ́ ẹ̀pẹ́ rẹ̀ Ìbìlísì kí ló ń ṣẹlẹ̀ sí ẹ? Kí ló ń rọ́lù ẹ? Kí ló ń ṣe ẹ? Kí tí mo ní kẹ bá òkun èèyàn kan. Lè máa mọ́lá kọ́tù ìyàdẹ́ yìí. Ẹni tí ni ọlọ́run bá fi ọwọ́ mi méjèèjì dá. Ọlọ́run fi ọwọ́ òun dá wa Adam. Lè máa yìí. Ilé ni

wọ́n ríra rẹ̀ ní ìrìpò gajẹ́ tó kù lọ jẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lọ òkìrí rẹ̀ ó máa jọ rẹ̀ lójú. ọ̀là aná kan irun mi níhò. ìgboyà ṣètọ́ni pọ̀ bí ìgboyà kẹfìrí tèmi náà ṣe rí. ọ̀là aná kan irun mi. ìjọra ẹni lójú ṣètọ́ni pọ̀ ìláyà yìí pọ̀ jù ó tún sọ fọ́lá wọn pé aná kan irun mi níhò. ọ̀là aná kan irun mi níhò. ọlọ́run dáa jùlọ ni. kọ̀làkúta ní mi náà rí àgbà wọ́n rí àní olódò àṣọ́lódò ni ṣètọ́n ọ̀lọ́pọ̀tà ní ìmìnà àṣẹ́kọ̀ mọ̀ yàtọ̀ ohun tó dá yàtọ̀ sí tí ò dá ó tún sọ fọ́lọ̀ pé kọ̀lákìtà ní mìnà olọ́lọ́ Ọlábùdà ní ìmì náà. Ọlọ́run dá ju ànábì Ádámù lọ. Ó wá lọ́lọ́run dá òun láti inú ọ̀nà. Ó dá ànábì Ádámù láti. Ní ẹ̀fẹ́ yìí. Ó lọ́lọ́run wá dá ànábì wa Ádámù láti bí iyẹ̀ ẹrọ̀fọ̀. Ọwá ní iná wá dá ju ẹrọ̀fọ̀ lọ. Èwo ló ṣe é fọ́ ọkàn? Èwo lọ mọ́ ṣubú sínú ẹ̀tọ́mọ yẹn ṣe é gbé pẹ̀lú àbí ètò ṣubú sínú iná.

èmi ọlọ́run mo ti gbogbo rẹ̀ lọ́lá tèmi títí lọ́jọ́ ẹ̀san ní ṣẹ̀tọ́ ní fi wà lẹ́dẹ̀ ègún lẹ́dẹ̀ ègbè ẹláyà láti fi sílọ́un ẹláyà láti fi pé kèbèrè sẹ́sìn ẹ láyà láti máa fi sọ àwọn ọ̀rọ̀ kàbìtì kàbìtì kàbìtì kàbìtì àti máa fi àwọn èsì ọ̀rọ̀ tí ó dá iṣẹ́ tí ṣe tọ́ nìní ìṣùlọ́ ṣe tí burúkú yẹn ẹ jogun rẹ̀ ẹ̀wẹ̀ ni náà ń bínú sí kódà kò bẹ̀bẹ̀ ẹ̀gbọ́n tó tún bèèrè ni niile ila Wọ́n fún ní tó lọ ń bèèrè pé eh, ọ̀gá eh, fún mi ní ọ̀dá kìfíwá pàkàrẹ̀ rú

ó ti kí ti ṣètọ́ ni. Ṣètọ́ ti wá pàdé olómọ̀. Qala rabbi fanzirni ila yawmi yub'athun. Wọ́n bẹ̀ rí lọ́wọ́ wọ́n gé lọ́wọ́ tó ń bọ̀ ká. Àbọ̀dẹ́ fẹ́ kì bọ̀. Qala fa innaka minal munzirin. Èṣó bá tún sọ bọ́lọ̀ ọlọ́run tó bá jẹun tó fẹ́. ọlọ́fà iná kàmínà mọ̀ ọ̀zọ̀rí. ẹlẹ́yìn ọjọ́ kọ̀kọ́ kù nínú ọláwọn ọlọ́run kó yàn jẹ ní ẹ̀ka lẹ̀ kó máa tẹ̀sí ẹ̀lẹ́bẹ̀. nígbà tọ́lọ́ ń gbàdúrà tí ṣètọ́ ní béèrè lọ́wọ́ ọlọ́run wọ́n tó wọ́n wá ń sun náà ṣe wá rùpọ́ lọ́wọ́ ní gbàdúrà náà tọrọ lọ́dọ̀ ẹ̀. ẹni tọ́lọ́ ń bínú sí ti tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tó náà yàn

àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó yẹ pé ọ̀rọ̀ ọlọ́run tó bá ti dọ́dọ̀ wọn àwọn máa rẹ̀ra wọn lẹ̀ ní o máa kí tẹ́rara wọn wọ́n láàyè sẹ́kìbìrú wọn lẹ̀ kí ń ṣe gbèraga súrọ̀ yìí ó kún kẹ́kẹ́ fún tó ní ṣe pẹ̀lú bẹ́ẹ̀ náà ṣe ní àwọn tó ní ṣe pẹ̀lú alwahyu

nínú sọ́rọ̀ yìí àti gbogbo bí ta máa láfàánà àti ìyà sí ọlọ́n bẹ̀rẹ̀ sọ́rọ̀ yìí fún wa pẹ̀lú ń tààmọ̀ sí al-huruful muqatta'a fi bẹ̀rẹ̀ ìṣídì àwọn súwárì kankan nínú al-Qur'an ìtọ́lọ́mọ̀ ọmọ fi sàhádà àwọn lárúbáwá nígbàtí wọ́n rò pa anábì lóhun fọrọ fọ́ra rẹ̀ ọlọ́wọ́ àwọn hurufu kan sínú alukùránì alif lélẹ̀ láàmù lélẹ̀ kí túnmọ̀ rẹ̀ kò kan mọ́ ohun tó túnmọ̀ tó bá jẹ́ mọ́

àkó tó ń dáná márùn ní àbí tó wọ́dà wá gbóúnjẹ fún tó tún gbá wọ́dà lẹ́ṣẹ́ àkó dáná márùn ní ọwà nínú kúfùrù tẹ́lẹ̀ àmìdẹ́lọ́n kó ṣoríire Islam ó tún wá ń bú ọlọ́run ọba wa ó ń a mùsùlùmí lórí ń ta gbéra ní ni ìtì bá bá fẹ́ kẹ́ mọ̀ náà lẹ́mọ̀ ìtì bá fẹ́ kẹ́ mọ̀ ẹ̀ mọ̀ náà nìyẹn Allahu a'lam bi muradihi bi dhalika ay ha hadhihi al-huruf al-muqatta'a Ọlọ́run ló ụmụ a Muhammad Muhammad gbogbo wọ́n ní àwọn ará fi tọ́lọ́wọ́n bá fi ṣíde àwọn sówárì kankan tó dẹ̀ pé ọlọ́run fúnra ara rẹ̀ ló mọ́ ń tó ń gbà lérò pẹ̀lú àwọn hurufu ó fi ṣọlá ó fi fìjọ́kan rẹ̀ hàn wá kò dẹ̀ lékùn kankan nínú ìmánì wa kò dẹ̀ dín kankan kù nínú ìmánì wa. alif الكتاب لا وريب به من رب العالمين الله ذلك الكتاب تنزيل الكتاب تنزيل الكتاب لا ريب فيه الكتاب تنشى القرآن تنزيل الكتاب الله نوصى قال لا تدوم الله أبانيو لا ريب فيه أنا بقال قول

Àyàfàlùkúránì nìkan. Tanzilul kitabi la rayba fihi min rabbil alamin. Kò tún sí ìwé mi máláyé lónìí tí ò sí àṣìṣe nínú ẹ̀ kò sí. Without apology kò sí. Àfàlùkúránì nìkan. Ó nìkan ni. Ìkọ́ṣe iná jẹ ni. Ọlọ́ni láàárọ̀ ìbàfì. Láàárọ̀ ìbàfì wọ́n ní kò sí èméjì nínú Al-Kùránì pé ọ̀rọ̀ wọn ọlọ́run ọba ni. mi Rabbil alamin. àtọ́dọ̀ ọba tó ń rè wá tó ń pèsè fún wa. la rayba fihi min Rabbil alamin. ọlọ́lọ́dọ̀ ọlọ́run أما من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله بني أبا من يورون سأل القرآن والله فلا يتدبرون القرآن أعطان تكون هاتي السلام لوني والله نجي وورون سأل القرآن ولو كان من عند غير الله Ọlọ́run tó bá gbọ́dẹ̀ lò mínà Al-Kùránì ti wá sí kí n ṣọ́dọ̀ wọn ọlọ́run ọba bá. Wọ́n jẹ́jú fi ìfẹ́sílà máa kàbí ọ́. Ọlọ́run ní contradictions lóríṣiríṣi lẹ̀ bá bá pàdé nínú ẹ̀. akọm atakwara takọra wọn ni tẹbá ka ẹsẹ̀ eléyìí atakẹsẹ̀ míì tẹbá ka eléyìí ní tó ń kọ̀ ń bí atùsọ̀pọ̀ tọ́ ń bí gbogbo aṣàmọ́wá wọn kò ní dọ́gba ọ̀rọ̀ táwọn èèyàn rọ́ sáré kùránù ni. àmọ́là kòlù bí ní àkọ́fàálùhà. àbọ́kàn wọn ni òdídí dípa ni ó yẹ kí wọ́n rò ìwé kan ṣo táa ti ń challenge àwọn èèyàn látọdún yìí pẹ̀lú ẹ̀ náà ààrẹ nìkan kó jáde kó ma wá yọ àwọn errors ilé tó ń rí mú jáde ní alukuran torí kò sí ni ìkan ṣe náà dáadẹ́ lò ìtàwà ń lò ń bí ọ̀nà ọ̀nà lò ní mọ́sálásí wà ní Kánò ọ̀nà lò ní mọ́sálásí wà l'Ábújá ọ̀nà lò mọ́sálásí wà ní Abidjan ọ̀nà ni wọ́n lò ní India ọ̀nà lò ní Sierra Leone ọ̀nà lò ní Saudi ọ̀nà lò ní Amẹ́ríkà ọ̀nà lò ní Japan káàkiri ayé ọ̀nà lò ní China ẹ̀dà kan ṣe yí náà ni. Yá ayúhẹ̀ náà fòkọ́dẹ̀ jẹ́ àtikọ̀ mẹ́wàá tún mìíràn sí kan. وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. Wàláhì tó bá ẹgbẹ̀yàn ló ká Al-Kùránì ni, wọ́n á ọwọ́ ti gbọ́dọ̀ bá ọ ti gbọ́dọ̀ yọ Yohana wọn tẹ́ dúkta ló ń gbàta wà nílé ìwé ọ ló mọ́ ọtí tó ṣe ọtí yọ mí ọtí ṣíṣà àwọn mí àwọn mí ò súnmọ́ gbá àwọn mí já gan tán lò àwọn alágbára kan àwọn ọmọ tí wọ́n ti ṣe àbáwọn náà ni wọ́n ti ṣe àwọn dẹ̀ lágbára lókè wọ́n ti pa wọ́n ta ti àná ẹ̀rẹ́ wọ́n ti kọ́ àwọn míì yẹ wọlé ó fẹ́ ọkọ̀ àwọn ẹ̀nọ́dẹ̀ ń jọ àwọn ti bí yẹ wọ́n ti ọdẹ́ tẹ́ kò sírò eléyẹn nínú Al-Kùránì ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ó ti lọ kọ́dàjú dé kọ́lọ́lá dé kọ́lọ́gbọ́n dé kọ́lóye dé wọ́n lè rí Ọlọ́ ni mo pè yín. Kọ̀dìjá tí kò mẹ́rin bọ̀tún mẹ́rin bí kan. Ọlọ́ ní ṣì ti ti dé látọ̀dọ̀ Ọlọ́run bá fún wa o. Wà sí fa olè máa fi sódò. Ohun tó máa jẹ́ ìwòsàn fún àwọn ọkàn wa, Ọlọ́run ti fi ránṣẹ́ sí wa sí ìdàkùnrin. Wà ìtọ́nisọ́nà. ọ̀nà alkùránù jẹ́ ó dẹ̀ tún jẹ́ ìkẹ́ fún gbogbo ẹni tó bá juwọ́jú sẹ́lẹ̀ fún tọ́lọ́run torí ìdí èyí ìbẹ̀rẹ̀ ayà yìí nínú sọ́rọ̀ wátà yìí ni àgbáríjọpọ̀ àwọn sahaba pẹ̀lú anabi. نوافق القرآن صلى الله عليه وسلم رضي الله عنه sílẹ̀ ń gbàtà àwọn kan rò bẹ́ẹ̀ pé ọkọ̀ ni aláàbá ní sọ fún wọn kọlẹ̀dàbí على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ولو كان بعضهم لبعض ظهيرا على أنها نبي بابي صفوة كما لجنات عوين kí wọ́n parapọ̀. Kúlà yìí ní jíjà máa jì ní ìrìnzò wà ní jí Èyàn àtàlejò ní kí ogun parapọ̀ Àyà gbogbo àwọn pòfẹ́sọ̀ ayé kìí ṣe tẹ́lẹ̀dẹ̀ nìkan ọ̀. ayá àti bèmìbí ní àdàlẹ̀kùn ààrùn. àtàwọn àlùjọ ní táwọn èèyàn kan náà ń bẹ̀ lọ́wẹ́ tí wọ́n ń gbéṣẹ́ fún kí ó wá forí korí. àlá. kọ́ Kìí báyìí náà lọ òtírí, àwọn ọmọ tó wà ní medical school, wo ìtẹ́ tókù tí wọ́n ń lò bó ṣe pọ̀ tó. Ẹyọ kan ṣe iná ọlọ́run bá wá ń sọ pé gbogbo ẹ̀yàn ọ̀jọ̀gbọ́ ayé àtàwọn àlejò nínú ẹ̀kàn kọ́tẹ̀ ara yìí. Gbogbo ẹ̀yàn oníwé ayé, ẹ̀yìn alágbárí ayé, ẹmúrà láàyà àdúnà bí mẹ́sìlẹ̀ ọlọ́ni ẹ̀ tó bí apá ká ẹ̀ lè ríru rẹ̀ mú wa. na bàá tó lè bá bí ọlọ́ni kódà kọ́ ẹgbẹ́ ń ṣe lẹ̀ ń fúnra ń ṣe kọ péjì náà kọ péjì kan ẹjájọ́ máa dákọ kájọ́ máa dákọ ọlọ́ni kẹ́ ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kálà apá ká. ìyẹn fi wá fi ń fún wa bíi pé láti fi jẹ́ ká mọ̀ yìí pé al ọ̀rọ̀ Ọlọ́run kìí ṣe àgbélẹ̀rọ ó nìkan ṣọ́dẹ̀ níwé tó kù láyé kàlámù ọ̀rọ̀ tó wà látọ̀lọ́rọ̀ tó ti pẹ́ gan Al-Kùránì kì í ṣe tí a máa ń gbọ́ tí a máa sọ pé mo ti gbọ́ ti ṣáde sí mi ìgbẹ́ gbọ́mọ́. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ bá ṣe ń ṣe ní ọdún dùn létí àwa tá à ń ṣe sí. Ó ń dùn létí dínà bí ìgbà tẹ́ gbọ́ wá sí rí. Sọ́dọ̀ Al-Kùránì là ń kàfi ṣe ni o. rẹ̀ kì ó kọjá ń tàà lè máa rò pé nìkan ló sọ àwọn fani wọ́n mú Àrùn kan

لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون أم يقولون افتراه أم يقولون افتراه àbáwọn èèyàn tún ṣe ń sọ ìsọkúsọ ni. àmì ẹ̀kú lónà fún tààrọ. àwọn kan tún ṣe ń sọ pé ànábì ló ń wún ni. àmì ẹ̀kú lónà fún tààrọ. tẹ́rẹ mìíràn jẹ́ sọ lọ́lẹ̀ tó bá ń gbọ́ sí òdodo kàkà yí padà a máa yí mú pé ti ń sọ yẹn ń sọ ti ṣàánú wa pẹ̀lẹ́ gbàgbọ́ ẹ̀sìn ìwọ́lá kàánú ẹ̀ wọ́lá ń à ń kàánú àwọn ṣe ń bá lọ yìí kò ní dákó máa bá lọ báyìí tọ́dún mẹ́wàá bá kún ọjọ́ orí kò dákọ́ ṣe bó ṣe ń ṣe yìí ọdún mẹ́wàá sígbàtà wà yìí ó ní sun wọn bó ṣe ń lọ́ra rẹ̀ yóò dá àwọn tó ń jẹ yóò dá ìwọ ní àwọn tó ń rọ́mù yóò kó dá ìwọ ní àìsílọ́wọ́ bẹ́ẹ̀ yìí kí ló fẹ́ darúgbó sí. àmì àkúlù náà fi tààrọ ààbùn. àwọn ọ̀rọ̀ táwọn ẹbí ọlọ́run wá sọ rí táwọn yọ́ sọ pé ìwọ ló mọ̀ tí ẹ ń sọ. ọlọ́ ní ṣe wọ́n ló ń sọ pé tí ànábìlà náà fi sọ ni. tí wọ́n ló ń wọ́n ni. bẹ̀lẹ̀ fún wọn lè àkùnmí rọ́bìkà. ọlọ́run ẹni tó bá ṣẹ́kù lẹ́mí tẹ́tù ṣe ń sọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fún wọn lè àkùnmí rọ́bìkà. ọlọ́run ẹni tí ànábì mú wá fún òdodo ni látọ̀dọ̀ òun ọlọ́run ló ti wá o. ìtọ́jú àtàhùn min nadhir. kí ni sí alukurani kí ni tọ́lọ ní kánàbí wa fi ṣe láwùjọ wa. ìtúnzìrọ̀ qawman. ìtúnzìrọ̀ lè wá fún àwọn èèyàn. ما أتاهم من نذير من قبلك القرآن kìí ṣe ìwé ẹ̀fẹ̀ kìí ṣe ìwé kìí ṣe ìwé ìtàn ìjàpá àti alkùránì ọ̀rọ̀ ọlọ́run ń tọ́lọ̀ wá sọ nínú ẹ̀ ni ó wá ṣèkìlọ̀ fún wa pé ẹ gbọ́ o ẹ gbàkìlọ̀ o ẹ má ṣe lè ẹ má ṣe lè ẹ má ṣe lè tẹ́ẹ̀ ti ṣe ẹ̀ ti ti ṣe ìdákejì oríire nìyàn ọlọ́bàjá tó dìí. Lèrọ kọ́ máa máa tààhùn mi nàbí rí mi ọkàn bólé kàlà àlàhùn yá dájú. Ṣèbí nínú àwọn ìkìlọ̀ náà, ó lè pé ká máa bọ́lọ̀ ń wórogún, ká máa tún sin nǹkan mí lẹ́yìn ọlọ́run. Àlàhùn yá dájú. Ó má pè ànábì wa ayé sá, sí Jísọ́s lọ́dọ̀ yín nínú tẹ́ ń pè tó lè fi yí ẹ kó má pè lọ́lọ́run àbọ́mọ ọlọ́run ọlọ́run ní má pẹ̀lú mí lọ́lọ́run òun lọ́lọ́run òun dá ẹni ẹni ó dẹ̀ dáyà rẹ̀ ni ìkìlọ̀ náà lùkùránì ni ẹ ìkìlọ̀ náà lùkùránì nínú ẹ̀ náà tún ni pé má ṣe ṣìnà ìkìlọ̀ náà lùkùránì ni pé má mutí ìkìlọ̀ náà lùkùránì pé má pààyàn iye yóò fi wọ́n fún ẹ kán fi ní kó lọ pààyàn má pàá Láàrín àwọn ọmọ yóò kí wà

Ọkọ̀ olè jíjà oní a máa jalè, Mùsùlùmí tó bá jalè, ó máa le Mùsùlùmí ní láàrin wa. Ìwà wa kọ́ ló ń hù yẹ̀wò níwà ló ń hù. Ó ní ká má parọ́, ká má gbogbo ó gbogbo ti tẹ́tẹ́ sí gbogbo gbogbo àpótí ìbínú ọlọ́wọ̀ bá ní alùkùránì wá kọ́ dírọ̀kọ́ màmá àdánù mìnà dìrì mìíràn kọ́ bọ̀lì kàlà aláhùn yánà dàdó àwọn tọ́lọ̀ wá fún wa rí ọlọ́run ní káàrẹ́bẹ̀ lè wá fi alkùránì ṣèṣì tí ìkìlọ̀. irú kìlọ̀ irú ṣì tí ń táwọn tí wọ́n ṣíwájú náà ti ṣe fáwọn èrò ṣíwájú tí wọ́n ti lọ ọ̀nà là ní káàrẹ́bẹ̀ náà tó wá ṣe fẹ́yìn náà kò gbé tuntun wá anábìlẹ̀ sọ pé mọ̀ kún tó bí jẹ́ àmìnà òrùsùn

Àlésọ́láti ọ̀sọ́lámà, ànábì wa Ibrahim, ànábì ọlọ́run ni ọ, ànábì sọ́lẹ̀ ànábì ọlọ́run ni ọ. Olùmá kọ́rẹ́ntù bíbẹ̀ àmìnà rùsùlì. wa ni àmìnà rùsùlì. Ọlọ́nikà sọ wa pé òun kọ́là Sallallahu alaihi wasallam.

kì í ṣe ohun tí mo nímọ̀ kọ̀kọ́ ń pa ẹ̀. Ànábì ń fi lè yẹn yọ ara rẹ̀ pé òun ò nímọ̀ tó pa má. Àdèrí máa yóò fún ìlú bí wà láàbí kó. Kálẹ̀ fi mọ̀. Iná àtẹ̀bí ìlàmà yóò ha ìlànjà wà máa àná ìlà nàbí máa ka sẹ́ńtẹ́ǹsì tí ó complete, ó dẹ̀ máa máa àwọn èèyàn nígbàtá ànábì ń sọ̀rọ̀ yìí nínú àyà yìí ó ní in àtẹ́bìrún sallallahu alaihi wasallam in àtẹ́bìrún wọ́n ni tí mò ń tẹ̀lé ìlàmọ́ wàmá àná ìlà nàbí òmùbí. òṣèbára ń gbé fún mi kọjá pé kí n ṣe ṣì tí. na àná ìlà nàbí òmùbí. ilé ìtawà náà sọ lónìí náà iṣẹ́ tọ́lọ̀ ní ká ṣe tàbá tàjogún rẹ̀ lọ́dọ̀ ànábì ọlọ́run là ṣe o. kìtàbù lọ́ọ̀hì àhàyánà. kàmádé gbàgbé pé alukóran ní ti ń sọ̀rọ̀ ọlọ́run bá ìlọ́lọ́run bí yìí wá láyé o. wá bí ìtàwọn ṣe é

kàn wọ́n alùkùránì wá yà wá kúrò ní oko ẹrú yẹn ni o sí kúrì á lánà rí jù ìkẹta ṣe alùkùránì ni kò sí sáfẹ́ máa rú kọ̀pá fẹ́ dé bá dọ́dọ̀ lọ ṣẹ̀rí àtúrú lànà náà jọ àwọn òfin ọlọ́tọ̀ rẹ̀ náà alùkùránì náà ni tọ́lọ wá fi já kámọ̀ pé a ti làláyà ti làlọ́ wọ́n fi ayá ti hí ìbàrún ìbàrún Bí a bá jókòó tó bá ń ronú orí rẹ̀, a máa pèsè tó bá ń gbọ́rọ̀ lọ. Wà á kàmú bí hànà jù, wà á kàmú bí hànà jù. Àwọn ìdájọ́ tọ́lọ̀ ọba kó sínú Alukùránù fún wa tí a bá ń tẹ̀lé èèyàn là kúrò níbi gbogbo hílà ìlú ayé. Tùhábìrù náà mi náà sáré. Alukùránù jẹ́ ń sọ́lá ra rẹ̀ fún ẹ láwùjọ. Tùhábìrù mi náà sáré.

wajad'una ila al-khayri. bẹ́ẹ̀ náà ló ti wá pọ̀ lọ síbi dáadáa ẹ̀wọ̀n olóníká máa ṣe dára sáwọn òbí wa olóníká ṣe dára sáwọn òbí wa olóníká bọ̀ fáwọn tó jù wá lọ olóníká iná alukura láti rí pé ká lawọ́ wajad'una ila al-khayri. iná alukura láti rí pé ká fẹ́yàwó ní ma fi owó ká ma fi ran ọmọ òrukàn opó aláìní ká máa fi ọlọ́wọ́. lọ́wọ́ iná gbogbo àwọn àwọn gbogbo tó máa wa tẹ̀lé àwọn àti rẹ̀ ní dolórí rí. wọ́n wàlíbìrì. Ìwọ́n tó rẹ̀ sí ń ṣe ìsìláàmù jí mú dáadáa, má fi pọ́ṣọpọ̀ tán, má fi yí ìsìláàmù ẹ̀. Ó ń ṣe ìsìláàmù tó tún ṣòro kí ló bàjẹ́ láyé tó lé tó. wọ́n fi tọ́ àti ya mọ̀rún náà. ó ń ṣe ìsìláàmù tó jẹ fa kí ló wà kiri. wọ́n fi tọ́ àti ya mọ̀rún náà. ó ti ṣe ìsìláàmù ẹ̀rọ àràràrà ó tún jẹ fa ó tún ń ṣe báyìí.

kí ló rọ́lù ẹ̀ kí ló ń ṣe ẹ́ wà ní tán áádí ṣàlùwázì jábọ̀ fi ṣàkílẹ̀ fáwọn oníṣàkí ọmọ abó jábọ̀ bá pé ṣàkí lọ́dọ̀ àwọn oníṣàkí kí ni wọ́n tún fi

nàhájákì mọ́ wábìlì ìsìláàmì náà àtẹ́sì mọ́. ìsìláàmù náà ti rọ̀ mọ́ náà ní ká máa ṣe. kìtàbù lọ́ọ̀hì wá hájà náà fàlà àríbù wà láhájà mọ́. sẹ́rà kùránì tọ́lọ̀ fi kó wá pọ̀ yìí. kìtàbù lọ́ọ̀hì wá hájà náà fàlà àríbù wà láhájà mọ́ tó fi jẹ́ pé tí lárúbáwá bá wà ní bàbá wà ní lárúbáwá assalamu alaikum yẹn tó ti rí wá kó mùsùlùmí ọmọ ìyá mi ọmọ ìyá mi àti kìkaná ó ti rí wọ́n ní ẹwọ́ ti rí pá kínúkínú rí àti kìkaná tí gẹ́dé bá wà ní wá mi lónìí ó ti dọmọ ìyá wa lẹ́sẹ̀kẹ́sẹ̀

agbọ́rẹ̀ rárá o bá ṣe ń sọ pá àwọn kan látàrá tó ní bídí àkàkà yìí náà tó tàbá jẹ́ àǹsọ́rùdì lónìí àkínú àǹsọ́rùdì bá a dé nasfat lè masáyásá kọ́ àkínú bẹ̀ bá a náà débí wọn dáwà àjọ kínú masáyásá ara wa káàkiri a ń tò lẹ́yìn ara wa kínú Ìmáàmù tí wá ń bí dẹ̀ lọ́sọ́ òun kínú lọ́hùn. Ìmáàmù tí wọ́n lọ́hùn lè wá sí pé kó níjì ìrún bí ìṣàwò kò dàrú ṣùgbọ́n yóò tó bẹ́ẹ̀ kò ṣe ṣe láàrin tí ní gbogbo bí tẹ́lẹ̀ ṣe tó kù tó yàtọ̀ tó dámù láyé torí ẹ̀lọ́ta fi wá ń bọ̀ náà fẹ́ gbàyọ̀ sí wa tó fi gbájú pé ẹjá dáa ni orúkọ má ṣọ̀kan tó fi oríṣiríṣi fìtínà táwọn àwọn orientalist àwọn mùsùlùmí tó fi ṣe àwọn oríṣiríṣi ìwé kíwèé tó fi gbé kalẹ̀ táwọn kan ló wá fi kàgbákò ẹni tó bá ti jẹ sàrìtàn tó bá sùn ìyàgò ìgbàkígbà tó bá jí ìgbà náà ni àtùkọ̀ àtùbá ẹ lára àwọn àkọọ́lẹ̀ àwọn orientalist ni ẹ àwọn mùsàṣìrìkò ìbẹ̀lẹ̀ nìkan ti kà ó tún jù yẹn tó ra fẹ́fẹ́ lásìkò yìí wàhálà rọmọdọ́nù tó tún bá kò ní sí ènìyàn ẹwùn yẹn tó máa sọ́nà látàrí ọ̀pọ̀lọpọ̀ oníṣọ́wọ́ tẹ́lẹ̀ tí wọ́n ti ń dá anúmọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọmọdé tó ń dá anúmọ́jú tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń dá anúmọ́jú tó máa jẹ sàárì sọ́tọ̀ ní fẹ́ sùn ìjẹ́ lọ kọ́kọ́ kírun náà tí bá ṣẹ̀ kírun tọ́kí bá sọ bí wọ́n náà tó àwọn tó lọ bí iṣẹ́ o ti tú wọ́n lẹ̀ ní ìsìnkú ẹ máa sùn lọ ẹ̀wọ̀ ìjọ nígbà tó ti followers tó máa ti gbígbá sùn bá wọn tó wà ní kí wọ́n lásìkò ìdìgbà tó ń bá yagun mẹ́sàn-án ẹwà ẹwẹ̀rọ ọlọ́run tó kún wọn sí wàhálà kan ṣu ẹwúrọ àwọn àgbákòwé

tọdún yìí lónìí àbí ọlọ́run bá kó jọ ẹ̀mí wá tá fi bẹ̀rẹ̀ kọlọ̀n kó já fi parí ẹ̀ ní ọlọ́run gbọ́dẹ̀ gbọ́ ní ìbádà fún wa bí náà ni a máa dé dúró lónìí kọlọ̀n kó tó ṣọ́pàdé wa ní ọ̀la kódẹ̀ gbá lọ́wọ́ àtàwátà ń sọ هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته